ẹlẹ́mọ níkà òkòkò mọ̀ká àsìkò oorun mi ti tó ẹni mi dà. mo sọ fún yín pé mo ní bá pè ara dẹ̀ máa ń ro mi tí n sùn sórí bẹ́ẹ̀ lọ́wọ́ yín bẹ́ẹ̀. ẹ lè lu mi o bọ̀ ẹ má yìí fàfọwọ́ pẹ̀ ní mi èmi fúnra mi tí mo jókòó sí ìbàyẹn mo mọ̀ pé wèrè làbúrò ẹ̀. ǹjẹ́ ṣe ń bọ ọkùnrin mẹ́ta ló rẹ́pù. mẹ́ta sọ ẹ lówó ṣá. ó gbẹ́ ní òṣìṣẹ́ ní orí púpọ̀ yóò gbé mọ́nú inú ọ̀tá yìí tí kò wá sọ pé mi ẹ̀gbẹ̀ jì pé mo rọ́yọ̀ kó wá pa òun ni. ṣé wèrè yìí kò sí ẹni kò sùn ní gbèrè wá yìí. ibi tó stupid lè bó ṣe wọnú yàrá yẹn tó bá wọnú yàrá yẹn ó ní mọbi tó tọjọ ẹni yẹn sí. àtàrí àjànàkú ni kìí ṣe ọmọdé ìdí ẹ. irú relationship olè máa tẹ fẹ́ máa ní ẹni tó bá ló lọ èmi ò lè fẹ́ kí ni mo fẹ́ fi ṣe. èmi gangan láti ìjọ tí mo máa ti mọ mi ò máa rí ẹ kó kó kó jókòó ni. ebi ò pa èmi àti màámi o àlọ́ ebi ò pa wá ìwà àwọn nǹkan tí wọ́n wá kiri. Do you really love me? Tó o bá gbà, àbí kò fẹ́ já fún ẹ. Back to center. Èmi back to center. Àbúrò ìbùkún mi jẹ́. Kí ló ti yẹ? Ẹyọ́ wọn máa bọ̀ báyìí. Wọ́n ti ń kó owó bẹ́ẹ̀ ń sọ̀rọ̀. Kí ló ti yẹ? Ọ̀rọ̀ Sọ̀fíà is getting out of net and hand o. Wọ́n lọ ilé òkú mọ́. Nígbà tí Sọ̀fíà ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí, wọ́n tẹ́ nílẹ̀ ní gbàgà.